wọ́n ti jí wọn kọ́ kò sílẹ̀ àmọ́ o yorùbá nation new nation congratulation yorùbá nation new nation orílẹ̀-èdè ọba ti dúró àwọn thomas kan ti gbàgbọ́ bó ṣe máa jẹ́ nìyẹn. Oge àwọn ọ̀la ń bèrè question wọn ní ṣé Tinubu ò ní ṣe olórí wa mọ́ question wọn dá o ṣé rí òtá máa ń òtá máa ń gbà yẹn ọmọ Kẹ́nyà ni ó lọ ṣèjọba lamẹ́ríkà. Tinubu náà ọmọ wa ni o ó lọ ṣèbá ìjọba ní Nàìjíríà ni so bó ṣe rí nìyẹn o jẹ ti tọ́kọ̀ yẹ bó ṣe àgbéwò àbáfi o ìṣẹ̀ṣe làgbà ẹ ṣe o. bẹ́ẹ̀ni ìṣẹ̀ṣe làgbà. bó ṣe máa rí nìyẹn o Yorùbá Yorùbá Yorùbá tọkọtọkọ. orílẹ̀-èdè Yorùbá ti dúró o orílẹ̀-èdè Yorùbá ti dúró. ìjọba wa ti dúró. bàbá wa ìṣẹ̀ṣe làgbà. àwọn ọ̀dọ́ wọn ṣèjọba ni wọ́n búwa ọlọ́run ti fà á ya ọlọ́run ti fà á ya ọlọ́run ti búbi lé wọ́n fẹ́ gbalẹ̀ wa nílọrin wọn jẹ́ káwọn ṣẹ̀ṣe wọn jẹ́ kọ́ ṣe tiwọn ìṣẹ̀ṣe ló kọ́ nílé ayé kí muslim kí kí christian tó dé àbí muslim ọwọ́ adìrẹ àwọn lọ́wọ́ ìrọ́nà pa ó ṣe máa jẹ́ nìyẹn o ẹ kú oríire ẹ̀yẹ́ wọn Yorùbá àwọn ọ̀rẹ́ aláṣukúrù wàásù jáde adébọ̀ aláyọ̀ èsì ọmọ tó gbé lọ́mọ́ èsì kìnnàbà ní sùn èsì kọ̀kọ̀ mọ́. Satellite là ń kọ sójú yorùbá gbọ́ngàn yorùbá ló gbọ́n jù sátáláìtì là ń kọ sójú ọ̀run ẹnikẹ́ni tó bá ṣe ní náà gbẹ̀ṣukú ló ṣe máa rí nìyẹn àlàáfíà ti jọba orílẹ̀-èdè yorùbá ti dúró àti di orílẹ̀-èdè ṣùgbọ́n àwọn tó máa sìkọ́ tí ì mọ̀ ìwé wà ń bí buhari mọ̀ gbogbo fún ọ gbogbo ojú yọbọ gbogbo ọlọ́mọ gbogbo ọlọ́mọ gbogbo dọ́gbọ̀ lọ́balọ́ba gbogbo ọlọ́mọ ìgbé yorùbá ti dorílẹ̀ ẹṣẹ́ àríkà wá àkójọjúmọ́ òsì tí ẹsẹ̀ ṣẹlẹ̀ fún àkókò àmì náà bó ṣe máa jáde yẹn o iṣẹ́ tọ́lọ̀ ti parí lélẹ́yìn o ọlọ́run ti ta gbogbo ògo ikú oríire èyí mi lọ́kùnrin èyí mi lọ́bìnrin jọ àtàtà mi lọ́kùnrin ikú oríire o ìrà ṣàṣedànù ìrà balayé máa tú ètò kan orí orílẹ̀-èdè Yorùbá iná tí ru ìpínlẹ̀ Yorùbá náà ti kó ètò kan Haúsá ń sọni lọ́hùn ìdè náà ti kó ìyá náà rẹ̀ bẹ̀ sí jẹ́ àdàbọ̀mọ ọmọ ẹlẹ́rọ kejì egu bó ṣe rí nìyẹn o ọlọ́ọ̀tí ọlọ́ọ̀tí gbọ́ ìgbẹ̀bẹ̀ wa o gbogbo kan tó bá ti rí bí àmà lò fún wa àwọn àlòfún kan dára wa bó ṣe jẹ́ nìyẹn bó ṣe rí nìyẹn o kò sí nǹkan tó máa yí padà àlàáfíà ọlọ́ọ̀tí jọba ògbó ọlọ́run ti sọ̀rọ̀ ọlọ́run ti gbọ́ ìgbẹ̀dẹ̀ yín olú aṣọ́kọ wa jẹ́ wá ṣapa sínú oko àwọn èèyàn ìta ẹ kú oríire o ẹ kú oríire o mo yín lọ́pọ̀lọpọ̀ ẹ oríire àjìnà sí yín àṣà àfin ojú mi lè rí mi lọ́wọ́ lọ́wọ́ mi lọ́wọ́ dé mi ọlọ́run ti ṣe o Yorùbá nation ti dúró o Yorùbá nation ti dúró o àjọ àgbáyé ti fọwọ́ sí o wúwo Elizabeth ti fọwọ́ sí o ìgbà yẹn wọ́n ní dábàá tilẹ̀ pé ọgọ́rùn-ún ọdún wọ́n ti ti ìgbà gbogbo àwọn ọba ṣe kí a lè máa lọ àti lé lọ́gọ́rùn-ún ọdún ọ̀tọ̀ ní Yorùbá àtẹ́lẹ̀ ọ̀tọ̀ láwùsà ọ̀tọ̀ ní ìbúra lẹ́nu káàdì ní sùọ́pọ̀ tọ́ba yóò mọ́ bẹ̀ kú alẹ́ tọ́ba yóò fẹ́ bìkú alẹ́bẹ̀ àtàjẹ́ ètò ìkóra ọ̀ṣọ́dìtẹ̀rọ̀ ẹ́ dé ìlú ọmọ ẹgbẹ́ ìtìtì tọ́jà kọ́ níbẹ̀ lé o tọ́jà kọ́ níbẹ̀ ibi tó ti polówó ń játí àti lójoojúmọ́ tọ́jà kọ́ níbẹ̀ ògbó náà ti fara hàn àti kọ́ lọ́wọ́ tó ẹrú o ó lè wá jẹ́ nìyẹn kò ní kí padà. ẹ congratulation congratulation congratulation congratulation oríire yaba àkàlẹ́ o ọlọ́run ti ṣe o ọlọ́run ti gbọ́ ìdíje lẹ́yìn ìnira ìfẹ́ ó ní bàtà tí ọ̀gá ń bọ́ lòó tún máa wọ̀ eléyìí tó wọ̀ kó tún nìṣó ó gùn yàn pa ọlọ́run ti ṣe lánàá o ẹ kú oríire o ẹ kú oríire o ẹ kú náà ìfẹ́. ilẹ̀ Yorùbá lọ wà bá.